àgbéyẹ̀wò ìròyìn lórí Yorùbá Broadcasting Network. ẹ kalẹ́ a kú iṣẹ́ òní a kú kó lè dá yóò rọrùn lágbára Ọlọ́run ọba fún gbogbo wa ìròyìn àkójọpọ̀ àwọlé sùn ló ń sójú amóhùnmáwòrán yín ìkànnì ayélujára Yorùbá Broadcasting Network YBN ẹ̀sìn àṣewájú àwọn kókó oníròyìn ọ̀hún rèé ṣíwájú fún mi Adénúgà ní oníròyìn ìyá kan ẹni ọdún méjìléní ọgọ́rùn-ún one oh two ló ti sọ èròǹgbà rẹ̀ láti díje dupò ààrẹ nínú ètò ìbò ọdún 2023 ìròyìn jáde láti iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Abímbọ́lá Oyèyẹmí ti ní kí wọ́n mú arákùnrin kan Dámilọ́lá sí àtìmọ́lé látàrí ohun rẹ̀ tó gbé fún àwọn akọ̀ròyìn olóògbé Aminu Kano ni àṣírí ti ń tú o tí wọ́n ti fẹ́ tí sì jẹ́ pé ìyẹ́ ti tú lẹ́yìn adìyẹ rẹ̀ lẹ́yìn tó kú ọ̀pọ̀lọpọ̀ dúkìá ní àjọ EFCC ni wọ́n wú jáde bí iṣu tuntun báyìí ọwọ́ àjọ àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ondo ti bá àwọn dẹrandẹran kan tó ń ti ọ̀kadà alùpùpù àti màálù èyí tí wọ́n kó sínú ọkọ̀ tirẹ̀là orí ló yọ lásìmà kan ní ìpínlẹ̀ èkó lásìkò tí onínúbíbí dẹ́rẹ́bà awakọ̀ akérò kórópè kan tó gún ní ọrùn díẹ̀ ló kù kó mu omi ọ̀run àwọn agbébọnrin tí wọ́n jẹ́ àwọn èèyàn mẹ́wàá gbé ní ìpínlẹ̀ kogi ní agbègbè àjàòkúta ti ń béèrè ogún mílíọ̀nù náírà lọ́wọ́ àwọn ènìyàn ọ̀hún ti ń bẹ láhàámọ́ látọwọ́ ẹbí wọn kí wọ́n lè tú wọn sílẹ̀ tábà lọ tí a bá padà dé ẹ máa gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ kú kalẹ̀. tó ẹ káàbọ̀ padà fọ́nrán tẹ́ ẹ ṣẹ̀ wò tán yẹn ni ti gómìnà tẹ́lẹ̀ rí ọlágúnsóyè oyinlọ́lá èyí tí àwọn alátìlẹyìn àti alátẹ̀lé adémọ́lá adélékè níbi tí wọ́n ti ń pariwo lé baba ní baba wípé ajíbolè ẹ wojú olè rí ẹ ò mú bẹ́ẹ̀ ni wọ́n sì ń sọ àwọn àlùfàṣà ọ̀rọ̀ sí baba yorùbá bọ̀ wọ́n ní ọmọdé tó bẹ̀rẹ̀ mọ́lẹ̀ tó wo kíní àgbà èèyàn kan bẹ tí ó ṣe tòun náà baba tẹ̀ sọ wípé àgbà ò tó bí ẹnu àgbàlagbà bá rùn ṣó tọ́ sí ọmọdé ẹ̀yin ọmọdé ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ o ká fi ìdájọ́ sílẹ̀ fún ọlọ́run ọba nítorí pé òun ló mọ gbogbo nǹkan táwa ò mọ̀ tó ẹ̀yin ènìyàn wa ẹ ṣé adúpẹ́ lọ́wọ́ yín fún àtìlẹyìn eléyìí tẹ̀ ń ṣe fún wa fọ́nrán tẹ̀ ṣẹ̀ wò tán yìí àwọn ènìyàn ni wọ́n fi ń ṣọwọ́ sí wa bákan náà bẹ́ẹ̀ náà bá ní àwọn nǹkan ẹ tẹ̀ kẹ́ ẹ tẹ YBN síbẹ̀ ẹ ti dẹbi aláyọ̀ tá a bá rí ìròyìn kan àbí míì tí ẹ fẹ́ fi ránṣẹ́ sí ìkànnì ayélujára Yorùbá Broadcasting Network ẹ máa jù síbẹ̀ yóò rọrùn fún gbogbo wa láṣẹ lédùá ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. ìyá kan ẹni ọdún méjìlé ní ọgọ́rùn-ún one oh two èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Noyan Josephine ló ti kéde èròǹgbà rẹ̀ báyìí láti díje dupò ààrẹ fún ètò ìbò gbogbogbò ọdún 2023 èyí tí wọ́n ń palẹ̀ mọ́ tó ń bọ̀ lọ́nà yìí ìyá yìí ló sọ di mímọ̀ wípé bí àwọn ọ̀dọ́ làǹgbà orílẹ̀-èdè nàìjíríà bá kọ̀ tí wọ́n sọ pé àwọn ò díje du ipò ṣé àgbàlagbà ò ní lajú sílẹ̀ kó rí ọmọ tuntun wọ̀ o ṣóhun tí àgbàlagbà sì rí lórí ìjókòó wọn ní ọmọdé tó bá gorí igi ìrókò àbó orí àjà ó ṣeé ṣe kó má lè rí bẹ́ẹ̀ sì ni yorùbá sọ yìí pé ọmọdé ò lè láṣọ títí kó làkísà bí àgbà ìdí rèé tí ìyá ẹni ọdún méjìlé ní ọgọ́rùn-ún tó fi kéde èròǹgbà rẹ̀ lásìkò tó ṣe ẹ̀ńlẹ́mbẹ̀hùn sí iléeṣẹ́ amóhùnmáwòrán ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà NTA ìyá yìí jẹ́ ọ̀kan nínú àwọn olùdásílẹ̀ iléeṣẹ́ kan àti eléyìí ìgbìmọ̀ èyí tó ń rí sí ìdàgbàsókè àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí kìí ṣe ti ìjọba láwọn orúkọ gbajúgbajà tí wọ́n ń pe ìyá yìí ní mama africa ìyá ẹni ọdún méjìléní ọgọ́rùn-ún ọ̀hún ló ń sọ di mímọ̀ o ó ní kí wọ́n fi ọjọ́ orí sílẹ̀ kí wọ́n sì fi ti bí ojú ṣe rí sílẹ̀ o ó ní one oh two yìí nọ́mbà lásán ni ó ní ọpọlọ tó ń bẹ lórí òun ó lè darí orílẹ̀-èdè nàìjíríà ṣé yorùbá ní orí tí àgbà fi ṣèwé ń bẹ́ńbẹ̀ kò kúrò ìdí rèé tí ìyá yìí ṣe sọ di mímọ̀ ní gbangba wáyà wípé ní báyìí àsìkò ti tó láti mú àyípadà rere bá orílẹ̀-èdè nàìjíríà nípa kóun lè díje du ipò ààrẹ ó tóun bá láǹfààní láti bọ́ sí ipò ọ̀hún nínú ètò ìbò ọdún 2023 gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni yóò rí àyípadà rere ẹni ẹni tó jẹ́ alukoro fúnléṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn Abímbọ́lá Oyèyẹmí ti sọ wípé kí wọ́n lọ mú arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ṣókùnbí Dámilọ́lá sí àtìmọ́lé padà lẹ́yìn tí wọ́n fi arákùnrin ọ̀hún sílẹ̀ lọ́jọ́bọ̀ ó ní arákùnrin ọ̀hún ló lọ pe àwọn akọ̀ròyìn tó sì bá wọn sọ̀rọ̀ ohun tójú rẹ̀ rí lásìkò tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí ìwà gbájú rẹ̀ eléyìí tí ẹni tó ń ta ọkọ̀ Mohammed Seidu eléyìí tó ṣe fún Ṣókùnbíò ó ní òun sanwó tí iye owó ọ̀hún tó mílíọ̀nù mẹ́ta náírà fún Mohammed Seidu láti ta ọkọ̀ fóun kóun náà máa rí nǹkan fi ṣẹsẹ̀ rìn wọ́n ní Mohammed Seidu yìí ló jẹ́ ọ̀kan nínú àwọn ọ̀rẹ́ alukoro fún iléeṣẹ́ ní ìpínlẹ̀ Ògùn Abímbọ́lá Oyèyẹmí ó ní ní gẹ́rẹ́ tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ tóun sì fi ọ̀rọ̀ ọ̀hún tó iléeṣẹ́ ọlọ́pàá èyí tó ń bẹ ní agbègbè rẹ̀ létí ó ní ní gẹ́rẹ́ tí Abímbọ́lá Oyèyẹmí tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn gbọ́ sí ọ̀rọ̀ ọ̀hún torí wípé ó ṣeé ṣe kí ọ̀rọ̀ ọ̀hún ta aṣọ àbùkù báàlà Mohammed Seidu tó jẹ́ ẹni tó ń ta ọkọ̀ yìí ló kí wọ́n máa kó ọ̀rọ̀ ọ̀hún bọ̀ lórí iléeṣẹ́ ọlọ́pàá tó ń bẹ ní ìpínlẹ̀ Ògùn ní eléwé ìràn ó ní lẹ́yìn tí wọ́n fi ọ̀rọ̀ wá òun lẹ́nu wò tóun sì ṣàlàyé bí ọ̀rọ̀ òun ṣe jẹ́ tòun ti àwọn ẹ̀rí èyí tó ń bẹ lọ́wọ́ òun ni wọ́n fi òun sílẹ̀ lẹ́yìn tí Dámilọ́lá kúrò ní àgọ́ ọlọ́pàá ní Eléwéràn lòun náà pe àwọn akọ̀ròyìn láti ṣàlàyé ohun tójú rẹ̀ rí o ní gẹ́rẹ́ tí Abímbọ́lá Oyèyẹmí gbọ́ ọ̀rọ̀ ọ̀hún lónìí ó dàbí ẹni wípé Ṣókùnbí Dámilọ́lá fẹ́ máa tú gbogbo àwọn àṣírí èyí tójú rẹ̀ rí lẹ́nu wákàtí péréte èyí tó lò ní Eléwéràn ó ní kí ni ohun tí Ṣókùnbí jẹ tẹ́lẹ̀ ikùn tí ó fi máa pe àwọn akọ̀ròyìn láti máa gbé gbogbo àwọn ọ̀rọ̀ ohun tó ṣẹlẹ̀ sí i kó máa gbé fún àwọn akọ̀ròyìn kí wọ́n máa gbé síta ìdí rèé tí Abímbọ́lá Oyèyẹmí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ṣe sọ wípé kí wọ́n lọ gbé Ṣókùnbí Dámilọ́lá padà wá sí àhámọ́ ọlọ́pàá kó wá máa ṣàlàyé ohun tó rí lọ́bẹ̀ tó fi ṣe káńgárò ọwọ́ rẹ̀ níbẹ̀ ló ti sọ di mímọ̀ èyí Abímbọ́lá Oyèyẹmí wípé ńbẹ̀ ní Dámilọ́lá yóò ti máa jẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ eléyìí tí ò ṣe ó lóun ó sì rí dájú pé ayé rẹ̀ kò rí bákan náà mọ́ lásìkò tí ó bá fi kúrò lọ́gbà lọ́pàá pẹ̀lú ìyà pọ̀mọ̀pọ̀mọ eléyìí tó kí bíi pọ̀nmọ́ àgémáwọ̀ tí wọ́n ó fi jẹ́ níbi wọ́n fi pamọ́ sí o. ṣé Yorùbá bọ̀ wọ́n ní kò sóhun tá a gbé ṣe níkọ̀ tí ò ní bọ́ sí ìta gbangba bó pẹ́ bóyá àṣírí yóò padà tú afẹ́fẹ́ ti fẹ́ tí a sì ti rí ibi tí adìyẹ ti ń ṣe mí báyìí olóògbé brigadier general aminu kano mahude eléyìí tó jẹ́ ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ológun tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè wa nàìjíríà tó ti fìgbà kan jẹ́ olùkọ́ nílé ẹ̀kọ́ gíga fáfitì ahmadu bello university abu eléyìí tó wà ní ìlú zaria níbẹ̀ ni wọ́n ti sọ pé nígbà ayé rẹ̀ tó wà ní ẹni tó jẹ́ ọ̀kan nínú àwọn ọ̀gá àgbà níléeṣẹ́ ológun àgbà ní orílẹ̀-èdè nàìjíríà láyé ètò ìṣèjọba ààrẹ àná ọ̀mọ̀wé Goodluck Jonathan òun ló wà níbi ìṣàkóso ètò ìṣúná owó níbi tí wọ́n ti ń kó bílíọ̀nù bílíọ̀nù tó ń gbé bílíọ̀nù ń pọ̀ wọ́ bílíọ̀nù ńlẹ̀ tuurutu tí wọ́n ti ń kó jáde láti fi ra ohun ìjà eléyìí tí wọ́n fi máa kojú ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní nígbà ayé Aminu Kano gbogbo bílíọ̀nù bílíọ̀nù èyí tí Jonathan kó jáde gẹ́gẹ́ bí ààrẹ láti fi ra ohun ìjà eléyìí tí wọ́n fi máa kojú àwọn ẹnibi lórílẹ̀-èdè yìí wọ́n ní Aminu Kanu ń taari owó ọ̀hún sí àpò rẹ̀ níbi tí owó ọ̀hún ti ń jó gbẹ̀sẹ̀ sókè mátẹ́nà kàdùmọ́lẹ̀ owó ọ̀hún ni wọ́n ní ó tó bílíọ̀nù mọ́kàndínlógójì náírà thirty nine billion naira owó orílẹ̀-èdè wa Nàìjíríà èyí tí Aminu Kanu tó taari sí àpò ara tirẹ̀ nìkan tó fi ń kọ́ ilé bọ̀gìnìbọ̀gìnì tó ń ra mọ́tò bẹ́ẹ̀ náà ló sì fi ń kọ́ àwọn ilé iṣẹ́ lóríṣiríṣi tó fi mọ́ àwọn ilé epo lẹ́yìn ọdún márùn-ún tó kù ẹni ọ̀hún ló dolóògbé nínú oṣù kọkànlá ọdún 2019 àwọn akọ̀ròyìn wọn ò sùn wọn ò wò níbi tí wọ́n ti mú tọ́ṣìláìtì tòun ti fèrè sẹ́nu o láti máa tanná wo ibi tí ọ̀gbẹ́ni ọ̀hún ní dúkìá sí ní orílẹ̀-èdè nàìjíríà léyìí tó fi hàn gbangba gbangba nínú ìròyìn wípé kò sí ìpínlẹ̀ kan ní orílẹ̀-èdè nàìjíríà tí Aminu Kano tí ò ní dúkìá sí o tó sì jẹ́ dúkìá olówó iyebíye èyí tó mú àwọn akọ̀ròyìn láti ké sí iléeṣẹ́ EFCC lórílẹ̀‐èdè yìí kí wọ́n lè ṣe ìrànlọ́wọ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ káàkiri ọ̀pọ̀lọpọ̀ ilé epo ilé ìgbé àti àwọn ilé ìtajà ìgbàlódé ńláńlá ni Aminu Bello fi owó orílẹ̀‐èdè Nàìjíríà kọ́ níye tí àjọ EFCC ti rí gbà padà ló tó ogún bílíọ̀nù náírà twenty billion naira báyìí tó sì jẹ́ pé wọn ò tí ì dákẹ́ o wọ́n tẹ̀síwájú nínú ìwádìí wọn kí wọ́n lè mọ ibi tí èyí tó kù dúkìá Aminu Kano ibi tó sá pamọ́ sí lórílẹ̀‐èdè yìí kí wọ́n lè fà síta fáwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà ṣé yorùbá bọ̀ wọ́n ní ìlú tí ò bá sófin ni ò ṣẹ̀ṣẹ̀ ìlú tí òfin bá ti wà ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ dúró bíi tábìlì tí wọ́n fi ń gba olympic ní orílẹ̀‐èdè ibi tó bá ti gbà á lálejò ni èyí tó mú àjọ àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ ondo láti fọwọ́ òfin mú àwọn haúsá dẹrandẹran èyí tó sápamọ́ sínú tẹ́rẹ́là láláìmọ̀ wípé bí wọ́n ṣe sápamọ́ ọ̀hún bẹ́ẹ̀ náà ni wọ́n rí wọn o àjọ àmọ̀tẹ́kùn ló gbé ìgbésẹ̀ yìí lásìkò tí àwọn náà ń ṣe ìwọ́de níbi tí wọ́n ti rí àwọn haúsá ọ̀hún èyí tó tó mẹ́tàlé ní ọgọ́ta sixty three níbi tí wọ́n sá pamọ́ sí pẹ̀lú ọ̀kadà alùpùpù àti àwọn màálù èyí tó lé ní mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wọ́n ní ìgbà tí wọ́n mú àwọn haúsá yìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò níbi tí wọ́n ti ń sọ wípé ìpínlẹ̀ Gombe làwọn ti ń bọ̀ àwọn sì ń kọrí sí ìpínlẹ̀ Èkó ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tirẹ̀ ìyẹn awakọ̀ tírélà ọ̀hún ètò orúkọ rẹ̀ ń jẹ́ Salisu Ahmed ó ṣe lálàyé fún àwọn akọ̀ròyìn lásìkò tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu o ó ní ìpínlẹ̀ Jigawa làwọn ti gbéra tí àwọn sì ń lọ sí ìpínlẹ̀ Èkó kó tó di pé àwọn dúró ní agbègbè kan tí wọ́n pè ní Ìjú nílùú Àkúrẹ́ tíṣolúlu ìpínlẹ̀ Ondo kó tó di pé àjọ Àmọ̀tẹ́kùn ọwọ́ tó wọn àwọn Fúlàní dẹrandẹran ọ̀hún orí ló kó adarí ọkọ̀ ìpínlẹ̀ èkó kan LASTMA orí ló kó yọ ò kúrò lọ́wọ́ onínúbíbí kan tó jẹ́ dẹ́rẹ́bà awakọ̀ akérò ní ìpínlẹ̀ èkó èyí tí ń wa ọkọ̀ akérò kókòkó tí wọ́n pè ní kórópè ní agbègbè òjòdúbàgà ní ìṣẹ̀lẹ̀ ohun tó ṣẹlẹ̀ awakọ̀ ọ̀hún tí orúkọ rẹ̀ ń jẹ́ Ibrahim Yusuf ni wọ́n sọ pé lásìkò eléyìí tí LASTMA ọ̀hún èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Awótọ́lá Victor tó dá dúró ipò ti tàpá sí òfin ìrìnnà ojú pópó ti ìpínlẹ̀ Èkó wọ́n ní inú bí dẹ́rẹ́bà ọ̀hún eyín Yéṣùfù ló sì mú nǹkan tó fi gún lásìmọ̀ ọ̀hún lọ́rùn tó jẹ́ pé díẹ̀ ló kù kó dù bí ẹran léyà ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ ní nǹkan bí aago mẹ́ta àbọ̀ òpin ọ̀sẹ̀ tó kọjá yìí níbi tí wọ́n ti gbé lásìmọ̀ ọ̀hún lọ sí ilé ìwòsàn tó ti ń gba ìtọ́jú tí dẹ́rẹ́bà ọ̀hún Ibrahim Yusuf tóun ti ń jẹ́ òsèkèléwú ní àgọ́ ọlọ́pàá láti wá ṣàlàyé ohun tó gbà lérò kó tó gún òṣìṣẹ́ lásìmọ̀ lọ́rùn kí orí kó máa kó oníkálukú wa yọ ni gẹ́gẹ́ bí àdúrà tí àwọn àgbàlagbà ńlẹ̀ Yorùbá máa ń gbà wípé ó jáde kò wọlé kò ní jẹ́ ìpín ẹnìkọ̀ọ̀kan wa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kogi ní ọjọ́ ajé ọ̀sẹ̀ tá a wà yìí níbi tí àwọn agbébọnrin tí wọ́n ti lọ sí ibùdókọ̀ tí wọ́n ti ń wọ ọkọ̀ reluwé eléyìí tí wọ́n jí ènìyàn mẹ́wàá gbé tí wọ́n sì pa ọ̀gbẹ́ni kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Dennis Dennis yìí ni wọ́n sọ yìí pé ó fẹ́ lọ gbé ọ̀gá rẹ̀ tó fẹ́ sọ̀kalẹ̀ nínú ọkọ̀ reluwé tó ń bọ̀ láti ibiṣẹ́ kó tó di pé ó ṣe kòǹgẹ́ ikú òjijì ọ̀hún látọwọ́ àwọn agbébọn rìn nínú ìwádìí tí akọ̀ròyìn iléeṣẹ́ Yorùbá Broadcasting Network tó ṣe pẹ̀lú alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kogi níbi tó ti ń fi ọ̀rọ̀ wa lẹ́nu wò lórí aago alágbèéká níbẹ̀ lalukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kogi ti ń sọ di mímọ̀ wípé ní báyìí àwọn agbébọnrin ọ̀hún tó jẹ́ ajínigbé yìí ti ń béèrè ogún mílíọ̀nù náírà twenty million naira lọ́wọ́ àwọn ẹbí eléyìí tí wọ́n jí àwọn èèyàn wọn gbé pé ènìyàn kan mílíọ̀nù ogún ènìyàn kan mílíọ̀nù ogún ní bí kọ́ ohun tí wọ́n ṣe fún wọn yóò máa jẹ́ tí kò ṣeé gbọ́ sí etí rárá ni. ẹ̀yin ará wa ìròyìn àkójọpọ̀ àgbéyẹ̀wò talẹ́ òní kò ní jù báyìí lọ bẹ́ẹ̀ bá gbádùn wá síwájú sí ẹ̀yin náà ẹ lọ sórí YouTube ẹ subscribe kẹ́ẹ̀sì rí i pé ẹ tẹ aago tí ń bẹ ń bẹ èyí ni yóò máa jẹ́ àlàmì fún yín tí àwọn ìròyìn wa àti ètò àbáfẹ́ gorí afẹ́fẹ́ fún mi Adénúgà lẹni tó mú ìròyìn ọ̀hún wá sí ojú amóhùnmáwòrán yín títí di ọ̀la tá a pàdé ire àti ayọ̀ la fi pàdé o orin ayọ̀ la ó sùn o láyọ̀ la ó jí ó dàárọ̀.